محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ rẹ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ọbẹ̀ ọlọ́run ọba nínú títóbi rẹ̀ eléyìí tí a ó tún máa gbé ẹ̀wò lẹ́nu ọlọ́run ọba kí ó ṣe ní sábàbí ìmọ̀nà fún ẹnì kọ̀ọ̀kan wa a máa lọ sínú tíra Riyadus Salihin ní ojú pọ̀nà ń bẹ níbi ṣíṣe àkọsí ẹ̀tọ́ ọmọlàkejì hadith eléyìí tí a kà kọjá ibẹ̀ náà láti máa tún bẹ̀rẹ̀ a lọ bẹ̀rẹ̀ ní hadisi wa ní Abi Hurairah na'am radiyallahu عن النبي صلى الله عليه وسلم قال من كانت عنده مظلمة لأخيه من عرضه أو من شيء فليتحلله منه اليوم قبل أن لا يكون دينار ولا درهم إن كان له عمل صالح أخذ منه بقدر مظلمته وإن لم يكن له حسنات أخذ من سيئات صاحبه فحمل عليه رواه البخاري أفوى أبو هريرة إن وقع حديثه قال أباكي وباكي أنا نبي محمد صلى الله عليه وسلم أنا anabi sọ pé man kanat indahu madhlimatun li akhihi min irdi ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ṣe àbòsí fún ọ̀kan nínú ọmọ ìyá rẹ̀ ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ṣàbòsí fún mùsùlùmí min irdihi ó ṣàbòsí fún níbi ọmọlúàbí ẹ̀ ọ̀nà wo lèyàn lè fi ṣàbòsí fún ni níbi ọmọlúwàbí èèyàn òun náà ni kí kó o ba ènìyàn jẹ́ ní tí ò sọ kó máa sọ káàkiri kó sọ bẹ́ẹ̀ èyí tí ò jẹ́ tí ò ṣe kó máa sọ kiri ṣe gbogbo ìgbà bá ti fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ẹnu yẹ̀yẹ́ ẹnu àbùkù ló fi máa sọ̀rọ̀ rẹ̀ in tó ṣe tó dáa ó fa ìdá síbẹ̀ in tó ṣe tó kù díẹ̀ káàtó tó ṣe pé jọmọ nìyàn òun ló fi kù díẹ̀ káàtó ó kò lóńgbò ẹ̀ sáyé gbogbo àwọn tí ò gbọ́ nǹkan yẹn tẹ́lẹ̀ wọ́n gbọ́ nǹkan yẹn ìyẹn àbòsí ni fún ìjọmọlúwàbí ọmọlàkejì òṣìṣẹ́ ọlọ́run ní ẹnikẹ́ni tó bá ṣerú àbòsí bẹ́ẹ̀ àwọn omi ìṣẹ́yìn àbútí ẹ̀ ṣàbòsí fún mùsùlùmí ẹgbẹ́ lọ́nà kan àbọ́nà mi ló fi jẹ́ pé azulm yakun filman èyàn lè ṣàbòsí ọmọ èèyàn lórí dúkìá bóyá owó ẹ̀ ó ṣàbòsí fún ọgbà ẹ̀tọ́ tiẹ̀ nínú owó yẹn ọgbà mọ́tiẹ̀ lábẹ́ máàlù náà property nínú mọ́ọ̀lù náà ló wà ilẹ̀ rẹ̀ ọ̀sàgbòsí ẹ̀ ó kílèmù ẹ̀ ó sì mọ̀ pé wọ́kọ́ ló ní zulmu ń bẹ fìlìírù àgbòsí níbi ìjọmọlúàbí kó o máa ṣàbòsí ẹnìkan níbi ìjọmọlúàbí ẹ̀ in tó tọ́ sí kó má sàfitì ẹ̀ sí ìdágbẹ̀rẹ̀ zulmọ̀ ni wọ́n ní kó sọ nípa ẹni yìí pé kí ló mọ̀ ń pẹ́ gbàá èèyàn rádaràda bẹ́ẹ̀ sì ni kò ṣe rádaràda kankan sí orí o sí rádaràda kan lọ́wọ́ ẹ̀ ọwọ́ àbàjẹ́ àti tó mọ̀ àti tó mọ̀ ń pẹ́ ọ bẹ̀rẹ̀ sí ni sọ àbòsí ló ṣe torí pé tán ń pè lábòsí òun náà ni wádìí kéèyàn ó gbé nǹkan síbi tí ò tọ́ sí kéèyàn ó sọ nǹkan tí ò rí bẹ́ẹ̀ ara bò sí náà ló fi jẹ́ pé ká láti lè máa sọ nǹkan tá a bá mọ̀ nípa ọmọ wa bi ọ́ léèrè nípa ẹnìkan ní tó bá mọ̀ tó mọ̀ dé náà ní kò sọ èyí tó bá mọ̀ ń pa rẹ̀ kó wallahu alam ní òwe mọ̀ kankan lórí eléyìí torí pé kéèyàn ó máa nípa ọmọ àyè èèyàn èèyàn ń ṣàbùsẹ̀ ẹrùbù ẹnìyẹn síjọba lóàbí ẹ ẹlẹ́ẹ̀kẹta az-zulmu fil hukm kéèyàn ó ṣàbùsí níbi ẹjọ́ dídá àárèrè ẹ sì lọ gbé ẹ̀bi fẹ́ni tó jàre ẹ sì gbé àárè fẹ́ni tó jẹ̀bi zulmu náà ni ṣùgbọ́n Nabi sallallahu alaihi wasallam anabi wa mẹ́ńṣán ti ẹ̀rùbù ọ wá sọ gbólóhùn kan ó fi kó gbogbo èyí tó kù ó fi kó síná ló fi sọ wípé man kanat indahu mazlimatun li akhihi min irdihi aw min shay'in so ìyẹn túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá yẹ pé níbi ìjọmọlúàbí ọmọ ìyá rẹ̀ ló ti ṣàbòsí fọmọ ìyá ẹ̀ àbí níbi nǹkan míì nínú ọ̀nà táwọn èèyàn fi máa ń gbà ṣàbòsí síra wọn anabi ní fal yatahal lilhu ẹ́ lalhu fal yatahal lalhu ẹ́ anabi ní kó yá ṣe fal yatahal lalhu kí ni túnmọ̀ òun náà ni pé yá lọ jẹ́wọ́ ara rẹ̀ yá yọ okun wàhálà kúrò lọ́rùn ara rẹ̀ nípa ẹni tó ṣàkóso fún àlìyáwó lẹ́nìí lójú ẹsẹ̀ báyìí báyìí kọ́bílá aláyàkúrú dínárù wà ládìlá kó tó dìgbà tí ó ṣe pé kò ní sí owó dínárù kò sì ní sí owó dirham ẹni tó sọ àìdá nípa ẹ̀ lọ́sọ̀ tọ́ mo sọ nǹkan báyìí nípa ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ ìjìálì fi hẹ́lẹ́ ìjìálì fi hẹ́lẹ́ lílọ okùn náà lọ́rùn mi lórí tí mo sọ mọ́ wá bí ọ mọ́ wá bọ̀ mọ́ wá bẹ̀ ọ́ mo sọ báyìí báyìí báyìí sàmójú kó sọ̀rọ̀ tá nàbí nìka ṣe ẹni tó ti lọ bá ṣe lọ bá gbogbo kórè jọ ìtumọ̀ fàlẹ́ tàhálẹ́lì hó nínú òní àwọn àlfáà pàápàá jùlọ àfọwọ́ Sheikh Ibn Uthaymeen rahimahullah wọ́n nígbà mí ń bẹ́ẹ̀ tí ó ṣe wípé ẹni tó sọ tí ò dá nípa rẹ̀ yìí ọ̀rọ̀ yẹn padà dé tí bọ́ ẹ̀ ó sì mọ̀ kó ti gbọ́ kò sọ́nà àbáyọ lọ́ọ́ bá padà kò forí jẹun ní tọ́ọ̀mà lọ́rùn sọ kó tó dídọ́ gbé dàgbà kìyàmà tó bá ń béèrè ẹ̀tọ́ rẹ̀ yẹn ó ní orókùn fi sán níjọra ẹlòmíín sì ń bẹ tó sọ àìdá nípa kò tí ẹ̀ mà kò gbọ́ àwọn afáà ló kú sọ́nà méjì lọ bá mo sọ nǹkan báyìí nípa ẹ̀ ṣàmójúkúrò ẹlòmíín ń bẹ tẹ́gbẹ́ bó ṣe sọ́hun yóò ní kí ni mí borí jọ àwọn afáà ni pé kódà bó ṣe yóò gbé fún pé kì yóò fi kò bákan náà àwọn àfáà mi wá sọ pé nǹkan mí bá ṣe bẹ́ẹ̀ ni ò ṣe gbọ́n ọlọ́run ti bọ̀ láti rí nìyẹn tó bá tó lọ sọ fún ó lè tó dá wàhálà èyí tó fi ń dáa ni pé tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run wá máa sọ dáadáa nípa rẹ̀ ibi tó ti sọ àìdá ń pa rẹ̀ wọn padà tún lọ sí kílé o sọ dáadáa nípa rẹ̀ àwọn àmọ́ sí màkà bẹ́ẹ̀ lẹ́ni kì í ṣe yàn dáadáa lánàá kó èmi ni mi ò máa ti mọ̀ sọ èèyàn dáadáa so kọ̀dìjà alákàdá àlékà fẹ̀rẹ̀ ilẹ̀ ìyẹn ti o ti ó ti fi ọ sínú ó ti jẹ́ o lẹ́tọ̀ọ́ ó ti jẹ́ o ó ti là kúrò níbi ìyá ọlọ́run bó lè jẹ́ pé dúkìá rẹ̀ kan ó lọ papọ̀ mọ́ kódà yẹn kó wá rí wípé èyí tó ń da ájù fún yàn náà ni pé lọ́ọ̀dá dúkìá rẹ̀ yẹn padà ewu lélẹ̀ ìpè níjọ́ kan five thousand kan mú ní owó rẹ̀ owó wà ó ní mo adá padà anabi sallallahu alayhi anabi ní falẹ̀ yẹn tahallali omi ní wòlẹ́ o kó tètè ya yanjú ẹ kó tayé yanjú ẹ o qabla alla yakuna dinaru wala dirham kó tó di pé kò ní sówó dínárù kò dẹ̀ ní sówó dirham nǹkan aláwọ̀ amẹ́lú sọ́ọ̀lẹ̀ toríkútọ̀ ọba níṣẹ́ rí níjọ̀gbìndà alkiyama tó gbíṣẹ́ rí níwájú ọlọ́run ó kìdà mí ni ó wọ́n mú nínú iṣẹ́ rí rẹ̀ bẹ̀kọ́dìrì mọ̀tìlẹ̀mọ̀tì in tó ṣe déédé àbòsí tó ṣe fẹ́ nìyẹn láyé wọ́n yọ kúrò níṣẹ́ rẹ̀ wọ́n fẹ́ bóyá gbogbo èyí tí gbọ́ wà lìjẹ́ náà náà ló ti ní wọ́n ní fifty ni ó gbé wọlé ó sì gbé fifty níbẹ̀ inú rẹ̀ bá dùn àdúgbò ah, ẹ̀wọ̀n níbi ó ti ń yọ̀ wọ́n ní ẹnìkan ní ọ̀sàbòsí fún wọn ẹ má dá yín lẹ́nu bí ọ̀dà kò sí má dá lẹ́nu ẹ owó kò sówó ọ̀nà ọ̀yà ẹ lọ́yọ̀ fifteen ó pèlò níbo lọ́rọ̀ rẹ̀ já sí yóò bá bú ẹkún yóò máa bẹ ẹni ẹgbẹ́ dàkú ojú ní rojú sànú so ìdí ìyá tó fi jẹ́ tètè yanjú ẹ̀ láyé kọ́mọ àlọ́ káwọn ọmọdé ọ̀dẹ́ àpẹyà wọ́n mú bí kọ́dìrí mọ́tìlẹ́mẹ́tì òǹdíwọ̀n rú àbòsí tó ṣe fẹ́ nìyẹn wọ́n mú òǹdíwọ̀n rẹ̀ nínú iṣẹ́ rí rẹ̀ wọ́n fún ẹ nìyẹn wa in lam yakun lahu hasanat tó bá lọ jẹ́ wípé ẹni yẹn gan tẹ́lẹ̀ kò ní dáadáa kan àbí dáadáa rẹ̀ tó ní kò ṣe déédéé 15 percent ló ṣe déédé àbòsí tó ṣe gbogbo dáadáa tó ní 10% náà ọjọ́ gbèsè minus 5 so ó kéde àmì sẹ́yìn àti sọ ebè yìí wọ́n ní ọ̀dà ẹmú mẹ́wàá náà márùn tó kù ẹ lọ yọ déédéé àìdá oní márùn nínú tẹni ẹ ẹ̀jẹ̀ lé lórí sẹ́fẹ̀ kí dáadáa rẹ̀ kulẹ̀ ti tọ́tẹ́lẹ̀ aslam kí àìdá rẹ̀ yẹ ó tún lè wá pọ̀ fọ́húnmìlà àlè wọ́n tún wá jẹ àìdá wọn jẹ mọ́ àìdá rẹ̀ kù yóò wá gbé orí ibú yẹn lọ́wọ́ wọlé sáré so àdìsí ilé nìkan ti tó fún ọ kò ní ìdíkà fọlọ́pàá sọ má ṣàròsí tọba ka àdìsí tọba ro lérí ẹ wo iye ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó ti jẹ mọ́lẹ̀ ó lè escape lọ́wọ́dà kẹwọn torí pa àwọn kankan bẹ tí ò ní ìdí asàkàfúrúlà bó sàkàfúrúlà yẹn kò lè kò sí asàkàfúrúlà dá padà ni dá nǹkan yẹn padà ó ní tó o bá ti dá a padà níjọ́ gbọ́dọ̀ kìyàmá inú sẹ́ẹ̀rì rẹ òní ó ti lọ bọ́ọ̀ bá sì ní sẹ́ẹ̀rì wọn mú àìdá ènìyàn kódà kó jẹ́ pé kẹfìrí ló ṣe nǹkan yẹn sí sọmọ pé kò ní dáadáa kan tẹ́lẹ̀ nínú àìdá òbítíbitì àìdá tó gbé náà nínú ẹ̀ ni wọ́n ti mú tí wọ́n jàn mọ́ tiẹ̀ fọlẹ́ ìyá òbí la kọ́lọ́mọba kí kọ́mọ́sà ṣọwọ́ mẹ́wàá tó bá lọ jẹ́ pé ẹni yìí nígbà tó tó gbọ́ wà sí ẹni yẹn ti kú wọ́n ní kó lọ kó fún àwọn fámìlì ẹ̀ àwọn tí wáráta rẹ̀ àwọn tó máa jogún ẹni yẹn bóyá ọmọ ìyàwó ẹ̀ tó bá jẹ́ pé nǹkan tí nǹkan màánàwí ni tí ò ṣe é dá padà ọba ìyàwó rẹ̀ lásìkò wàlẹ́ yàrá dùbẹ́lá ọlọ́run ṣọ́ wa mẹ́rin ṣé bóòlù ti fẹ́ dá padà ìkọ́ wá súnmọ́ tí ẹ̀ náà ni bóò sì lọ sọ ọ̀ràn àwọn àbá ní kí ni ó ṣe kó mà tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ó sì máa banú jẹ́ lórí nǹkan yẹn pé ọlọ́run ṣàánú tẹ́ni yẹn bá lọ béèrè torí pé yóò rí níjọ́ yẹn jọ́bìlẹ̀ kíámù gbogbo tá a fi pamọ́ fúnra wa yẹn yawma tubla sarai àṣírí gbogbo wọ́ọ̀tù ìjọra ẹni tó lọ sàbòsí lẹ́yìn yọ ọmọ àwọn fíìmù báyìí a lágbájá ìwọ rẹ kò ní sàṣírí kankan tí ó bò ló fi jẹ́ pé má rò pé o lè ṣe nǹkan kan nípa mọ́ ẹlòmíì bá ti bọ̀ dé lọ lé báyìí rẹ́rẹ́ ó ti gbàgbé kò tiẹ̀ lọ lé kí ó bí ọba tún dé wọ́n ti máa ṣe náà bẹ́ẹ̀ tó lè jakọ kàtà báwo ọba rí ọ lọ rí ọ níjọ́ tá sì rí gbogbo ayé òtù bá sì rẹ̀ bá ti ẹ̀tú ládùúgbò yìí ẹni tí ń bẹ ládùúgbò mi lè má màkà abẹ́kọ̀ sùmọ́jọ́ gbé dàlẹ́ kí yàmú yọmọ túbìlẹ̀ sọ̀rọ̀ yìí aláàrùwò sí jẹ̀mí ìlàkàlẹ́ àwọlìhìm wà àkèrè àṣírí tó bá tún jọ náà làṣírí tó tún yóò sojú gbogbo ẹ̀dá ọlọ́run pátá ẹni tọ́lọ́run kọ́kọ́ dá àtẹ̀tọ́lọ́run dákàyìn gbogbo wọn ni wọ́n rí jọ̀nà ṣèdí yẹn tó fi jẹ́ kí mọ́rò kó lè lọ fara pamọ́ máa ya pa àṣẹ ọlọ́run báwo bá mọ́ ọlọ́mọ ṣèdí yẹn tó fi jẹ́ pé kẹ́ni kankan náà má tan rẹ̀ jẹ́ ayé ń gbé ah, àwọn ẹni ọlọ́run ah, àwọn àtàwọn afáwọ àwọn ẹni ọlọ́run ni wọ́n ń ka ẹ̀dá ah, kódà àwọn àmọ́ àlìjẹ́ náà nù ìyẹn náà wà ń tàn ọ́ jẹ ó sì mà nínú ẹ̀mí ẹ̀ náà pẹ̀lú èṣù ni ọ́ ẹ̀mí ẹ̀ tiẹ̀ jẹ́ bí èṣù náà ṣe gbogbo ayé náà ní pè yàn lẹ́ni ọlọ́run ebi táwọn rí làwọn ń sọ èyí tó ń ṣe ní kọ̀kọ̀ tìbúwọ̀ náà mà ọlọ́run ó dájọ́ láàrin kó àwájọ́ ìjàlùkìyà tí ó kónú kálukú lọ bẹ̀rù ọlọ́run jẹ́ kí kọ̀kọ̀ rẹ kó mọ́ dọ̀dọ̀ ọlọ́run tó bá ti mọ́ ìwọ náà enjoy ọlọ́run kọ̀kọ̀ rẹ jẹ́ kó ṣe pé díẹ̀ nínú tó jẹ́ làwọn èèyàn mọ̀ láàrin ìwà tọ́lọ́ díẹ̀ ni wọ́n mọ̀ kọ̀kọ́ ń bẹ láàrin ìwà àtọ́lọ́ tí ó hàn sẹ́dá àtọ́ ta agbódà lèlà òun ìsẹ̀lọ́ níjọ́ wo ní alìkìyàmà àṣírí nǹkan ẹni ó tù níjọ́ náà àṣí ẹni àṣùtú láwọn nǹkan tí ń ṣe ní kọ̀kọ̀ tí fi ń súnmọ́ lọ lẹ́wọ̀ jẹ́ pé túbúlà sọ̀rọ̀ àṣírí tí ó tù níjọ́ wo ní alìkìyàmà àṣírí dáadáa ó tù àṣírí àìdáa náà ṣe kéde ó tù níjọ́ so ó ṣe pàtàkì ká ní kọ̀kọ̀ láàrin wa sọ́lọ́ọ̀ kìí ṣe gbogbo dáǹsì tàbí ìsinlọ náà lẹ́yìn gbogbo ayé mà ká lè fọ iṣẹ́ wa mọ́ kúrò níbi rèé àwọ̀sùnmá torí pé àwọn iṣẹ́ tó bá mọ́ kúrò níbi rèé àti súnmọ́ wọn á tẹ̀sùnmọ́ púpọ̀ níjọ́ ìjà kìá ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọṣẹ́ jẹ́ káwọn náà wò sọmọ nínú àṣeyàn sọmọ nínú àṣegbọ́ ẹ sọ̀rọ̀ lọ́sọ̀lá ọlọ́run kí ó ń bẹ̀ ṣàlọ́ nìkan kan wọ̀. Na, ṣùgbọ́n ẹni tí ẹ̀tọ́ rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ yìí gbàtẹ́ ẹjọ́jọ́ gbádùgbò kan nìkan ẹni ṣẹlẹ̀ wọ́n ti wá kókó ládùgbò yẹn ojú kó ládùgbò mi kó lọ ìlú mi ọwá lọ gbàtọ́ òdìbẹ̀ wọn ó ah, náà ti ládùgbò yìí ah, níbo náà kó lọ wọn làwọn ọmọ ọwá yẹn sì fẹ́ fún padà àwọn àfáà ní yẹn kọlọ kú bẹ sísè wà báyìí nkọlọ ń kúmọ ládàá nǹkan yẹn lọ bá ẹni tọba padà rí níjọ mi o kọ́ fún ní nǹkan rẹ̀ padà torí kọ̀ọ̀ràn onísọdá kan sí i ọlọ́run padà tún change sọdá kan yẹn yóò fi sínú ládàá tiẹ̀ tó ti yé báyìí náà hadith tí ó tẹ̀lé wọn bin amur bin as radiyallahu anhu. عن النبي صلى الله عليه وسلم قال قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه متفق عليه anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbà wa afọwọ abdullahi wa ma'amu wa ma'as wọn ní anabi sallallahu alayhi wa sallam sọ wípé alimuslim ẹni tá a lè pè ní mùsùlùmí òdodo mùsùlùmí tòótọ́ mansalimali mùsùlùmí nàbí lisani wọ̀yẹ́dì òun náà ni gbogbo ẹnikẹ́ni tí mùsùlùmí ẹgbẹ́ táwọn mùsùlùmí là níbi aburú ahọ́n rẹ̀ wọ̀yẹ́dì àti aburú ọwẹ́ torípé nínú tí yàrá máa ń sàbòsí ọmọ làkejì ahọ́n náà jẹ́ kan ọwọ́ náà jẹ́ kan gbogbo eríkèéríkèé ara náà wà bẹ̀rẹ̀ ẹ̀ ń lè pè ní mùsùlùmí kìíní òun náà lẹ́tọ́ yẹ pé kò fi ahọ́n rẹ̀ ṣàbòsí fọmọ ìyá rẹ̀ mùsùlùmí ní tó bá mọ̀ nípa ẹ̀ ni ó sọ ní tí ó mọ̀ nípa ẹ̀ kò lè sọ wí lágbájá ò lọ ó ṣe sìnájú kò ká mọ́ mi sìnárí ó pé ẹni náà àwọn ọmọdé ti ń bójú náà àwọn òwe àwọn dáhùn wọ́n ti sìnájú hádàzọ́ àbòsí ńlá ni ẹni tá a lè pè ní mùsùlùmí alimusilimu mansalima alimusilimu náà má lọ tún pé àwọn mùsùlùmí làwọn tó bá la mùsùlùmí ó ti sọ di màfó olùbíyí nìyẹn mansalima alimusilimu náà ó náà ní ẹni tó yẹ pé àwọn mùsùlùmí là ẹ́ mi lè sàlẹ̀ láti bí aburú ayé mi sáré lè sàlẹ̀ láti bí aburú ahọ́n rẹ̀ kò fi ahọ́n rẹ̀ kò fi aburú kan mùsùlùmí látara àhà rẹ̀ wàyáàdì bẹ́ẹ̀ sì ni kò fa burúkú mùsùlùmí látọwọ́ ẹ̀ kò gba ẹ̀tọ́ ẹlẹ́tọ́ kàmátì ẹ̀ kò jókòó lórí property of property wal muhajir ẹni tá a lè pè ní muhajir man hajara man Allah wal muhajir ẹni tó yan ẹ̀ṣẹ̀ kéèyàn yín ẹsẹ̀ lódì òun náà ni kéèyàn takété sí ẹsẹ̀ àti ààyè ẹsẹ̀ àti nǹkan mẹ́ta alimaasiya makanu limaasiya asuhabu limaasiya alimuhajir yíyan ẹsẹ̀ lódì èèyàn yíyan ẹsẹ̀ yẹn gangan lódì èèyàn yíyan ààyè ẹsẹ̀ yẹn lódì àti àwọn tí wọ́n sọ ẹsẹ̀ yẹn ní fáàlì èèyàn yíyan yóò tàkété sí wọn nínú ẹ̀ náà ni kéèyàn kúrò ládùúgbò kan kọlọ máa gbádùúgbò mi kéèyàn kúrò bí iṣẹ́ kan kọlọ máa ṣiṣẹ́ mi so ti wá báyìí nínú ilé kan téèyàn ń gbé èèyàn lè kó kéèyàn lè gbalẹ̀ mi mọ̀ájírò náà nìyẹn so ti báyìí kí ló fi kúrò ń bẹ́ẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ ọ̀lọ́ tí àìsàn rẹ̀ tó ti láàbò kúrò níbi ẹ̀ṣẹ̀ sọ̀nàbí wá ní wọ́n muhajir ẹni tá a lè pè ní muhajir òun gangan lẹ́yìn tó ṣe pé man hajara man Allah ẹni tó bá ti yàn lórí tó takí títí gbogbo àti ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala tó kọ̀ fún wa muhajir lọ́wọ́ náà kódà kó mọ́ kó lù yàrá rẹ̀ sọ́jọ́ báyìí kó mọ́ kó lù wa muhajir náà lọ lókùnrin gbà tó ṣe pé àwọn ẹ̀ṣẹ̀ tọrọ kiri ká ọyàn ọyàn yẹn lódì ọ̀tàkété sáwọn ẹsẹ̀ wà á ń tá muhaj inshallah nítorí àsìkò ẹ jẹ́ kí a ka láti ọ̀dọ̀ abdullahi bùnà amúrú bùnà asìnà kọ́lọ́n bá kó bá a yọ̀ sí kọ́ọ̀lù ó káyọ̀ sùnà ṣáà ti fò ẹ́ كان النبي صلى كان كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له ها يقال له كركرة ها فمات فقال رسول الله صلى الله عليه وسلم هو في النار فذهبوا ينظرون إليه فوجدوا عباعة قد دلها rawahu al-bukhari anabuwa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nínú ẹgbà wa hadith eléyìí tí afa abdullah bùnà amúrò bùnà áwòs kọlọ́wọ́n bá kì í yóò bá ayọ̀lù sí oníkànnà aláàtàkọ́lù nàbí sallallahu alayhi wa sallam rọ́jòlónì yóò kọ́ lólahu kìrìkìrà wọn ní arákùnrin kan ń bẹ ẹni yìí nínú àwọn tí wọ́n máa ń thaqalu níbí yìí nínú àwọn tí anabi sallallahu alayhi wa alayhi wa sallam tánàbí máa ń tánàbí máa ń sábà máa ń ṣàkíyèsí àwọn àwà kankan tó kù díẹ̀ káàtó ṣùgbọ́n anabi ò lè sọ pé kọ́ gbámú pé kàbáyìí ṣùgbọ́n àná mi ò ẹ̀gbẹ́lú mi náà máa wà tẹ́kọ̀ yẹn máa wò ẹni mọ̀jìhúlù hàlì ìṣesí rẹ̀ ò ní ṣe sàn án bí ṣe máa ń rìn nìyẹn pàápàá jùlọ o lè máa ń ṣe sí gbogbo èèyàn ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ bọ́lọ̀ ń ṣe dá wọn fitrọ fìrọ́sà fìrọ́sà tó lùmọ́mìn tó bá jẹ́ ní tí ò dá tó bá ti rí ọ kódà kọ́ ọmọ kúrúkọ máa ga wọ́n máa torí pé àrọ̀wá òjò náà ló mọ̀jà dáadáa ẹ̀mí máa ń ríran ẹ̀mí kò máa ń ríran ẹlòmíì máa ti wúlò hàl ìṣesí ẹ̀ kò lọ sàn án ó ní àwọn àwa bú lọ́wọ́ ṣùgbọ́n yóò máa bìhéèvù kò ní bìhéèvù naturally artificially yóò tún ẹ máa ṣàṣejù gan tẹ́fẹ̀ẹ́ mọ̀ nípa ìbẹ̀rẹ̀ irú èèyàn bẹ̀rẹ̀ ni yòókọ́ láhó kirikirọ̀ orúkọ rẹ̀ ni wọn kirikirọ̀ ni wọn. famata ẹni ìbá jáde láyé fọkọlọ rasulullah sallallahu alaihi wa sallam anabini uwa fi naar anabini àwọn ìbá ń sọ pé ah, ẹni rí lọ mùsùlùmí anabini ọmọ náà anabini ọmọ náà ni fàdáàbò yansuruna ilé àwọn ìwà kílà anábì fi pè lọmọ fọwọ́jàdù àbá àbá àtànkọ̀dù gbàgbà wọ́n wá rí wípé bàtà ń tú kan ń nínú àwọn nǹkan ogun tí wọ́n ń wá àsóhùn lójì kọ̀dù gbàgbà wọ́n bá ba nínú ayé ha ọjà lè rẹ̀ ó jẹ mú ha ìyẹn túmọ̀ sí wípé kọ́mọ olè ó tó wà lìjẹ́ náà àfi pẹ̀lú àná wòye sẹ́ẹ̀tì tó ti gbé o sì dá padà wòye sẹ́ẹ̀tì tó ti lọ bẹ́ẹ̀ lómi kàn sí wa mọ́sálásí lásán báyìí sẹ́ẹ̀tì ọlọ bí ọ̀fọwọ́ sí gan yóò máa kó sápò rẹ̀ torí pé ó ti di àdámá ẹlòmíì má bá ń kírun má bá ṣe sùjúùdù àsìkò làwọn ọlá rẹ̀ ọjà yóò já ìjà ní fúláṣí bọ́ bá ti já báyìí tó bá ti fẹsẹ̀ kó bàtà kan ẹ̀rù kó bọ́yọ́ fẹ́ lọ sàwàlá kọ́dà padà ní iléyà wọ́n bá kírun dà ẹjọ́ sẹ́ẹ̀ bá rí bàtà kan sẹ́ẹ̀ bá rí bàtà ọlọ́run ló pààyè bàtà tó ti kó ẹlòmí ò sì ní wọ́n mẹ́lá tó bá rí wọ́n ṣe sùjúdù ó ti múlẹ̀ lọ́ba lọ́wọ́ yóò máa sàwọ̀ àwọn tó dà bẹ́ẹ̀ ló ń lọ wà náà wà mọ́lẹ́bàṣọ́ haram so ìwọ tó ń ṣe múra sí ṣẹ́ẹ̀tì ó ṣẹ́ẹ̀tì jíjí owó olówó gbígbé ọbẹ̀ ọlọ́bẹ̀ yóò já abẹ jẹ gbogbo ẹ̀ bí eré bí eré kì í ṣeré lọ́dọ̀ lọ́wọ́ torí pẹ́ ni ẹnu rẹ̀ ní dùn ta lẹ́rú á ju ẹja jẹ báyìí ní ọbẹ̀ ṣàtọ́sọ̀rọ̀ nínú rẹ̀ dùn nígbà wo làlùkì àmà yóò gbẹ̀jà rẹ̀ wọ̀ iṣẹ́ rẹ̀ rẹ̀ kò sì ní iṣẹ́ jáńjọ́ yẹn iṣẹ́ rẹ̀ rẹ̀ ó jọ bí àwàdà ni wọ̀lá ìbísàwàdà ìbísàwàdà ló fi jẹ́ pé ó le ó le àfikà àna ọlọ́run le bá lójú wa jẹ́ náà èmi yóò bá tiẹ̀ padà wà jẹ́ náà yóò pọ̀ lọ jìyà nínú náà wo nǹkan rẹ kan tí wọ́n gbé lọ rí gbogbo ṣe rí lára rẹ yóò dùn ọ́ yóò ka ọlá bí kó orí ṣùgbọ́n pàtó bá yá ọlọ́wọ́ padà ní kò tún jù káyà ó tún ti ṣe nǹkan bí tó tún jù yẹn lọ ìwọ ti gbàgbé ẹ̀ ṣùgbọ́n tó gbé yẹn kò kíníyàn lọ́wọ́ wọ́n gbà nǹkan rẹ padà lọ́wọ́ kan bẹ àwọn akátẹ́ àwọn oníwo tó lẹ́nu ní ìlú jí ń gbà kan ní ìsìn báyìí tó bá fún èèyàn gan sí èèyàn lè gbà ní ìsìn ẹni tó jí akátẹ́ ilé ẹ̀ nígbà náà ó ti padà ń lo sẹ́ẹ̀tì ẹwú kò tí ẹ̀ sí ìyẹn mọ́ ń sìn àwọn àǹtẹ ojú kiri ní ìsìn lókun wà kàdà ṣùgbọ́n ẹni yẹn ti padà ń lo sẹ́ẹ̀tì mi tọ́da jù mí lọ ṣùgbọ́n ìtúwọ̀ gbéhùn ò lè gbégbé ọ̀pọ̀ jọ̀bí àkẹ́yà so látara àdéhélé nínú tó lè kọ́kọ́ mú ìyàtọ̀ náwó iná tinú sàárè ọ̀kan nìyẹn àti iná ìdọ́wọ́dẹ́ ọ̀tọ̀yàmá kéèyàn ọmọ mú nǹkan ò ní nǹkan kẹ́niyẹn wa máa dákúta ló bá ń rí ó sì ń bẹ lára rẹ̀ ó sì dákẹ́ ọ̀sọ̀rọ̀ ó sọ̀rọ̀ ẹlòmíì òdìdí mọ́sálásí ìyún ló burú jù ó gbogbo àbísẹ̀bí lè láì nígbà bá gbà àbísẹ̀bí lè láì tán gbogbo àwọn owó ńláńlá bẹ̀rẹ̀ àwọn one thousand rẹ̀ yóò jẹ́ pé five naira ní sífẹ̀ bílẹ̀ láì ṣòwò one thousand rẹ̀ yóò yóò sọ àpò yóò dá half naira tẹ́tẹ́ naira bẹ̀rẹ̀ yóò dá twenty naira yóò dá lẹ̀ bẹ́ẹ̀ ni kankan wò rí yóò pọ̀ nǹkan yẹn yóò dá kí á mọ̀ yóò ṣe kí ni yóò pọ̀ so èyí tó fi jẹ́ pé ẹ jẹ́ ká sọ́ra fún ìwọ̀ òde ìwà ìmọ̀ mú nǹkan oní nǹkan. ما كان لنبي أن يغل ومن يغل يأتي بما غل يوم القيامة ẹnikẹ́ni tó bá jí nǹkan òní nǹkan yóò mú nǹkan yẹn wá lọ́wọ́ ìyàkẹ́yà ọ̀wá nírí nǹkan yẹn mú wá iṣẹ́ rẹ̀ ní oṣù kí ni ó yóò lọ sí abẹ́rẹ́ wọn bá subhanahu wa ta'ala kọ́mọ́sá ìṣọ̀ wa níbi àwọn wàhálà bíi kó sì wá lẹ́ni tí ó ní tẹ̀lọ́rùn kó sì wá lẹ́ni tí ò ní jálábọ̀sí rahmatulahi rahmatulahi.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 kẹ́kọ̀ọ́ bá ti mú wọ jẹ ìwọ lọ máa jẹ tẹ ṣẹ́ra kọ́ ṣàmùsí tó ti yé ìdájọ́ ṣẹ̀ríà tó ti yé ṣùgbọ́n gbà mí máa ń bẹ ó lè jẹ́ pé nìyẹn ń wá kò rí ọ ni àmì tó nílẹ̀ yìí o so ìyẹn gbọ́dọ̀ consider ní law law wà wọ́n ní a tún kọ̀nsídà morality nígbà mi so inú wa wò pé gẹ́gẹ́ bí ọmọlúwàbí wa ẹ dákun ta lẹni tí ó ń ṣe tó àdàpọ̀ síbi àdàpọ̀ ìbí kọ́lá olùdókòwò pẹ̀lú torí ẹ̀gá ẹni tó tún yẹ kó tún ràn lọ́wọ́ ni tó ti ojú ìrìn náà fi wò ṣùgbọ́n nílẹ̀ ṣẹ̀ríà tó bá lọ jẹ́ kí gbogbo nǹkan rí bó ṣe yẹ kó rí ọ fẹ́ǹsì ẹ̀ ó tún lọ fún fẹ́ǹsì wọlé nílọ ń dá kìnnìkan síbẹ̀ bọ́ bá lẹ́fọ̀ọ́ j ẹ̀jẹ̀ bọ́ lẹ́nu ìwọ lórí ilẹ̀ rẹ kò gbà ìdá then ẹni tá jẹ kan tí wọ́n ń sàgbà tí sì yẹyin sẹ́yìn kò yẹ sórí dẹ́kì ilé wọn so àwọn sàǹkẹ́yìn adìẹ ní sáà adìẹ náà wò ó ti yẹ kẹ́yìn ti tó sàmìlẹ́ lórí tó bá débẹ̀ ó lè ní ọ̀pọ̀ ẹ̀rì pé mọ́sálà yàtọ̀ síra wọn ẹnìkan ní ó ní adìyẹ yẹn ṣe wádìí ta ló la ìdìyẹ tó ti lé gbogbo àwọn ẹyin tó ti kó jẹ ẹjọ́ bá rí ẹ tó la ìdìyẹ dá owó ẹ̀yìn máa ṣírò ẹ̀ ó ti jẹ bí kírètì mẹ́fà ó ti ní iye tí wọ́n ń tẹyin kan ó ṣe kìkọ̀ ọ̀dà ẹ̀ padà fún ẹni tó la ìdìyẹ then asàlàyé wípé tọ́lọ́n bá bẹ́ẹ̀ ṣe nǹkan ọlọ́run sọ pé kí nǹkan yóò rí bẹ́ẹ̀ yóò sì máa rí bẹ́ẹ̀ ọlọ́run sì tún sọ fún wa pé odi ọjọ́ mẹ́fà ló fi dáyé àti sàmà àti ìgbẹ́ ṣèbí ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn kan tó kù rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ sì rí bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ náà ní tọ́lọ́run sọ náà ni kì í ṣe wíwà tọ́lọ́run fẹ́ dá sàmà ọlọ́run fẹsẹ̀ wà lọ́wọ́ ògì ọwọ́ nǹkan ọlọ́run ní kọ́làtà àtẹ́yìnà tọ̀ẹ̀ẹ́ ayẹyẹ tàbí ọ̀nà mílítì ẹ̀ kọ́làtà àtẹ́yìnà tọ̀ẹ̀ẹ́ pàkọ̀dọ̀ ọ̀nà sábà àsàmáwàtì ọlọ́run ní àṣesánmà àṣẹ ní méje wàháwá fi kulli samai amraha ọlọ́run ní gbogbo tí ó sì máa ṣẹlẹ̀ ní sánmà kọ̀ọ̀kan a ní kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sánmà ilé ayé àwọn ọlọ́run ní kí àwọn ọ̀ràwọ̀ kó wà ń bẹ́ẹ̀ kì í ṣe bọ́lá ẹ̀ṣẹ̀ lọ bí ìdí ẹ̀ kó wà ń ó sì wà ń ọlọ́run nígbà tá a sọ fún ilẹ̀ pé tíyà ọyá ilẹ̀ máa dilẹ̀ táwọn ọfẹ́ ọkọ̀ máa dilẹ̀ kọ́ọ̀lá ta ilẹ̀ àti sánmàdé lójú ẹsẹ̀ wọn àtẹ̀yìn náà á ti dá ọfẹ́ kádà lójú ẹsẹ̀ so bó ṣe ṣe nìyẹn ṣe pé wọ ọlọ́run lórí ṣe lé lónìí bó ṣe ń ṣe níjọ yẹn kì í ṣe pé wàhálà ló ọlọ́kàn fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbàmí ń bẹ kéèyàn ó máa plan máa ṣe jẹ́jẹ́ kìí ṣe wípé wàhálà pé ah tàbá ní aṣojú kan báyìí wàhálà yìí ọlọ́run wa máa mọ́sánà mi lógún kìí ṣe wàhálà ló dá sí bẹ́ẹ̀ torí gbogbo ẹ̀ náà rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ ọ̀yà ẹ̀já sùn lẹ́nu ìta ni orí bẹ́ẹ̀ tó bá dọ̀là àtúntò kélé náà rí bẹ́ẹ̀ kò takò nínú àwọn àmúlẹ̀ ọ̀rọ̀ ṣe ẹ̀yẹ kó lọ́kùnkùn náà ìbéèrè lórí megabyte àbí tí wọ́n ní tẹ́bá ti ra tabara káàdì tó rẹ̀ náírà ṣe tí ó lè jẹ́ tẹ́tẹ́ ó dúpẹ́ lórí ojúṣe yẹn bá fi wò ó ìyàtọ̀ ń bẹ láàrin discount wọ́n gbé kíní kan ní discount àti qimar gambling nítorí pé ní discount Islam ò tako. market strategy ni lápèjúwe ọ̀pá marketing strategy nísìn mò ń ta ọsàn twenty naira mò ń tẹ lára máa mẹ́ta máa gba fifty naira lọ́wọ́ yìí mo ti fún yín discount Islam kò ta ọkọ̀ yìí intention rẹ̀. ọsàn méjì lọ fẹ́ ra ọwọ́ òwe kí n mú ẹ̀kàrà mẹ́ta tó kó ti bá ara méjì tí bá jáde tí bá tó pé padà rẹ̀ yọ kan sí twenty naira ní bàrà wọ́n fi ń encourage láti rà mọ́ pẹ̀lú discount ètò bá ra nǹkan báyìí á fún ọ ní iye báyìí tó bá ra nǹkan báyìí á reduce nǹkan báyìí tó bá ra one two hundred naira á fún ọ ní four tí bá ra four nǹkan every year for this country marketing strategy so tí o sì nǹkan tí o burú bẹ́ẹ̀ àmọ́ ìgbà míì bẹ àníyàn lè sọ di tẹ́tẹ́ ọlọsílẹ̀ kálókáló lójú tẹ́lẹ̀ra sí rárá ìgbà tí tẹ́lẹ̀ra ó jáde tù náírà ló jáde ó tún kó tó dàbẹ̀ gbàtí ó jáde fifteen naira jáde ó tún kọ́ naira yóò tún dà sí gbàtó tó fà wóróróró five naira ó jáde ó tún kọ́ òkè ó tún kọ́ gbogbo ẹ̀ tún dà sí ó tún fà fara ten thousand tó jáde ó tún kọ́ òkè ó tún dà ó kú ten thousand sí ó tún fà fara sílẹ̀ kankan jáde. o tún sọ sílẹ̀ kan sí o tún fà fara nǹkan kan ò jáde àwọn ìwà níbò ìdáyìn ni àá tó bá tó fẹ́ ní nǹkan jáde tó lọ owó ó tún sọ nǹkan sí ni ọba kó sẹ̀ bò ó èyí tó ń ṣeun sẹ́ẹ̀rí kó fẹ́ jọra náà ọfẹ́ kí ten naira ọfẹ́ kó di hundred naira so ti ọfẹ́ kí ten naira kó di hundred naira but in that situation you are not buying anything ó ra kankan so that's the difference between the two kì í ṣe pé òun ra nǹkan níbi tẹ́tẹ́ owó nǹkan ló fẹ́ kó di púpọ̀ ṣùgbọ́n níbi megabyte yóò abáyìn òun ra nǹkan ni wọ́n fi èèyàn sí so ti yé ibi difference tiẹ̀ tó wà láàrin ẹni bet tí wọ́n bá sọ wípé gambling ni téèyàn bá sọ́ra o lè da gambling náà yẹn lọ́wọ́ o lè di tẹ́tẹ́ yìí tó ti pẹ̀lú kódà jẹ́ pẹ̀lú bí wọ́n padà tún máa tàwé mo fẹ́ ra yín kọ́kọ́ lọ́ra lé máa tún gbà kínní máa tún kínní máa ó lè di tẹ́tẹ́ máa yàn lọ́wọ́ tó ti ká kí sara lérí ẹ̀ ṣùgbọ́n pẹ̀lú tó clear sí mi lọ́wọ́lọ́wọ́ sí èèyàn ra nǹkan ni tẹ́tẹ́ èèyàn ra nǹkan owó yẹn lè fẹ́ kó di kò di púpọ̀ tó ti yẹ ìyẹn make a difference láàrin méjèèjì so mi ò lè mi ò máa là irú àwọn sheik náà lọ wọ́n sọ̀rọ̀ yẹn àfa wà ní wọn hafizahullah ọ̀rọ̀ ọlọ́pàá sì bá san wọn lẹ́sàn dáadáa wọ́n á dùn tí wọn ṣùgbọ́n wọn ò kọ́ wọn lórí tẹ́kílẹ̀tì so alḥukumu ala shay fara'u an tasawwuri tasawwuru táwọn fi wo munafiki wa báyìí ó sì wọlé bẹ́ẹ̀ ṣùgbọ́n tasawwuru táwọn fi wo yẹn ó yàtọ̀ sí tasawwuru yẹn tó ti wá báyìí ṣòkòlò àlọ́ ti jẹ́ bí. wọ́n ti téèyàn ń kunlé àbí ìgbà tí àwọn kan máa ń fi kìnní kan báyìí fọ mọ́tò àwọn so ìyàpá àwọn èèyàn bá ń báyìí bí tọ̀ bí ṣe máa tọ̀ gbogbo ògànnà báyìí gbogbo ògànnà lé báyìí wọ́n máa fi tọ̀ wẹ bẹ́ẹ̀ bá tá ló ń tọ̀ mẹ́ yóò tó kọjú sí ọ ẹ̀jọ̀ ẹ̀ kí ló dé ọ̀sẹ̀ méjì ló ti gbogbo ọ̀nà tádìsí ń pín sí méjèèjì ti pín sí là ọkọ̀kọ́ ṣòwò rẹ̀ sí ọ àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì kò tún kọ́pọ̀ ara rẹ̀ níbi kí ìtọ̀ ilé tí ń tọ̀ sí yẹn yíyàn ó ta ìtọ̀ yẹn sí lára anábìnrin aktharu àdáàbìnrin kọ̀bìrí minal èyí tó pọ̀ ní àwọn àyà pẹ́pẹ́pẹ́ nù sàárè ìtọ̀ ní ọ̀fà so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti pẹ́ ní ẹni rẹ ni ṣùgbọ́n àwọn pẹ́pẹ́pẹ́ kan yóò kọ́kọ́ fara kó náà nínú bákan náà ànàmímà òfófó òfófó gbogbo sẹ̀mí ayé láti ké kó tó bàlágà ló ti ń lò nìkọ́ masha Allah kìí ṣe sìnà yóò wà tí ó dá kírun àyẹnáfílà ló agbá awẹ Ramadan Monday Thursday kìí ṣeré Shawwal masha Allah gbogbo ẹ̀ lọ́mọ àti wọ́n òfó yìí yọrọ ra para gbá ìyàwó òun fẹrẹ jogi lòun sáré sòtọ́ lọ bàbá ẹ̀ fi bí wò sòyìn ọ̀sẹ̀ pé ó dẹ́wọ́ àti àmọ́ kọ́lọ́ wọn máa ń sì lọ àwọn àjẹnà wò lòdì yìí ó dídì kan nínú sáré téèyàn gbúdọ̀ máa bẹ̀ lọ́wọ́ náà lélẹ́rì anábì ó ní aláwọ̀ yìí ní àwọn olùkà mi fìtìnà tó kọ̀ fìtìnà tó kọ̀ ó tó téèyàn máa bẹ̀ lọ́wọ́ lélẹ́rì ọlọ́wọ́n bá kó sànù wa kó má jẹ́ kárí fìtínà sáré kò sí béèrè ọlẹ́ni tó ṣe wípé ràn mí létí mo ti rántí mo ti rántí ó ní ṣe ẹni tí a bá ń sọ àwọn kankan nípa rẹ̀ pẹ̀lú àdéhùn pé a fẹ́ sọ fáwọn èèyàn kí wọ́n má bàa ṣubú sínú àbúrò ọwọ́ ẹ̀ láfi wá ń sọ̀rọ̀ rẹ̀ ṣé ìyẹn náà á kà sí wípé à ń ba ọmọlúwàbí ẹ jẹ́ lápèjúwe ní ìṣẹ̀lẹ̀ wẹ̀ àfa ẹ sọ̀rọ̀ fún àfa kárakára o kí ló dé ẹ sá sọ̀rọ̀ fún nítorí ti jọ mọ́rọ̀ owó business ẹ má bàa dà pọ̀ ọgbọ́n màyà nọ́ọ̀sì àní ẹgbọ́n tí mò ń sọ fún yín ọ̀rọ̀ pé ẹja jọ máa ta sẹ́ẹ̀tì ẹja jọ máa ẹja jọ máa ṣe kùnú kájọ máa ta nǹkan ẹ má bà dá papọ̀ so ẹ má bà dá papọ̀ o torí wípé ẹja ó yàrá o so irú tó wá ń sọ nípa ọmọ ìyá rẹ sọ pé ẹni tó ń sọ fún yẹ òun ṣẹ̀ṣẹ̀ ní sákà ni wọn ò mọ̀ so ti yé ẹ̀hẹ́n. tó ọ̀dà kó o sọ fẹ́ nìyẹn èyí tó ń sọ yẹn kì í ṣe gíbà nìyẹn òun àdára ẹni yẹn kó má bàa kó sí ti nìyẹn ti ṣe nà sí ọmọ lágbájá ọba owó dojúrú ọba adakẹrẹ owó dojúrú ah, ó sì á jẹ o tún wá rí ka ń bẹ́ nìkan sọ̀rọ̀ kẹ́rẹ́kẹ́rẹ́ wá pẹ̀lú kí lẹ́ ń sọ náà ní afẹ́mọ́ta díẹ̀ ká o má ba da nǹkan pọ̀ ó lè bá da nǹkan mi pọ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ olówó dé yìí lágbájá òfojú ẹ̀gbọ́lẹ̀ tamado owó sọnù ẹ̀gbẹ́ni kan owó ẹ̀ṣẹ̀gbẹ́ni ẹlẹ́mìn bẹ́ẹ̀ bó ṣe rí nìyẹn ó dáa ní tọmọlúwàbí ṣùgbọ́n tó da nǹkan pọ̀ gbogbo ẹ̀ ó gbogbo ẹ̀ lójú ẹ̀mí máa wò pé èmi ò ọlọ́run sànù èèyàn ti róṣìíríṣìí àwọn kan a ṣe òwò kan bísínẹ́sì kan gbà kan sàlà sàlà ọlọ́run kọ́ sànù ẹ mọ̀ pé èèyàn ọmọ òwe kà please bá sàmà owó máa wọlé àwọn ará ọkọ̀ ara nílé níjọ́ kan àwọn èèyàn ní ẹ̀wọ̀ ẹjá àti ẹ̀pin ẹjọ́ gbìtáyà sílè kan báyìí àríyẹ orí rẹ̀ gbogbo gbà lọ́pọ̀ yọnu gbogbo gbà ní táyọ̀ bàjẹ́ gbogbo gbà ní ọlọ́pàá gbogbo gbà ní gbà tó tó sọ̀rọ̀ mọ́ ní ọ̀yọ̀ǹda jẹ́ pé àwọn èèyàn dẹ̀ máa bẹ́ẹ̀ pé èèyàn dáadáa ni wọ́n ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ọ̀nà mẹ́ta làwọn èèyàn sì pèsè ẹlòmíì bẹ́ẹ̀ kì í sólè ṣùgbọ́n mismanagement kí ni mo pè òun ló ṣe kọ̀mọ̀kan manage kọ̀mọ̀kan yẹn ní o kọ̀mọ̀kan manage ẹjọ́jọ́ ń ta tíà lápèjúwe profit tẹ́ ń rí lórí tíra kan tẹ́ bá ta ẹ̀rí eh, profit hundred naira ìwọ lọ́dẹ̀ gbowó òun lòún ta nínú hundred naira yẹn forty naira ní naira ní ti ìwọ tó gbowó so tó wá tó gbé tí a wá sí eh, mọ́sálásí náà bí ẹnìkan wá tí a ṣe àgbé ó ti forty naira lórí èyí kóró súyà kan tó kọjá naira. jẹ otu àwọn ikọ̀ brothers ṣáàlà ṣáàlà ẹfún ẹfún ẹfún ẹfún sẹ́wọ̀n dáadáa náà ló ṣe àbí dáadáa kọ́ kó ló lè má jẹ́ ń bẹ̀rẹ̀ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ibi tó ya yá ti jókòó sí wọ́ọ̀lù fẹ́lẹ́ máa dúró ń bẹ̀ torí pé ẹ̀tún mú yúgọ̀t tí ẹ mọ̀ pé ó ti ná kọjá profit tiẹ̀ ó ti ti bọ́ sínú profit ẹni ó ti ti ná profit ẹlòmíì ó ti ti wọnú capital nígbà bá wá yá kìíní yóò ní jọra mọ̀ lẹ́yìn inshallah ìjà máa jí ma inshallah tó bá di next tẹ́ bá tún lówó kan tún pọ̀mpù ẹ̀ sí tó ah. tá bá ah, èyí dá pọ̀mpù sí nǹkan kan jáde bọ́ọ̀rọ̀ business rí nìyẹn téèyàn bá tún pọ̀mpù owó sí tó wà kàlù tó téèyàn bá ti mọ̀ wípé òun ò ní ẹni tí ó ṣe business yóò strict yóò strict dáadáa kò ní ná ju ètò bá jẹ́ tiẹ̀ lọ mo ṣe business partnership rẹ̀ èmi nìkan yẹn rù kọ́dọ̀ tó stage kan ebi ọmọ pa mi báyìí mi nílé mú kankan nù owó ẹni tó sì bá mi dọ àwọn pọ̀ òun òun ọkà máa gbọ́ promise ti ẹ̀ ní èmi gan àti lè mú nǹkan yóò sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí n má bàa ná jù ìjọjẹ́ tèmi lọ́bẹ̀ nígbà tí mo rí pé ọbẹ̀ lágbára mo jẹ́ ká stop mo ń páyà kí n má bàa wá jẹ àpò ẹ̀ sọ wá kàrà bó ṣe máa ń rí nìyẹn sọ látara àdìyẹ ẹlòmíì kì í ṣe kó lè ní bẹ̀tì kò mọ́ ọ́ mismanagement kò mọ owó yẹn manage gbogbo ẹ̀ ó kàn dojúrú mọ́ lọ́wọ́ yóò wá dàbẹ̀ ní kókó yẹn jẹ kò sí ṣe kókó jẹ òkè ní yẹn dojúrú mọ́ lọ́wọ́ ẹlòmíì sì ń bẹ ó lè sàn án yóò tún wá máa parọ́ láti tún máa gbó lọ́wọ́ ẹ̀ yóò tún máa gbó lọ́wọ́ ẹ̀ yóò tún máa gbó lọ́wọ́ ẹ̀ yóò tún máa gbó lọ́wọ́ ẹ̀ ó lè ní ẹlẹ́ẹ̀kẹta kì í so lè ṣùgbọ́n ní bìrìbìrì oníkíni o oníbìrìbìrì tí ẹ̀mọ̀ tí mo ní bìrìbìrì kò lóhùn òní fún ọ lówó rẹ wẹ bàbá Muhammad sáà lè rí bí fifty pẹ̀lú òkú ọlọ́run business abẹ́ mi ṣe lẹ́yìn oṣù kan ẹ gba fifty thousand yìí ẹ dẹ̀ tó rí profit 10.000, thousand lẹ́yìn oṣù kan bàbá gbowó kalẹ̀ gbàdó gbowó yẹn kalẹ̀ oṣù kan pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ àti ìgbúrò èsì sọ̀rọ̀ èsì sọ̀rọ̀ sọ̀rọ̀ owó rẹ bó ṣe gbowó rẹ yẹn in tó lòun fẹ́ fi rà pọ̀rá ó lọ fi san gbèsè kan èyí tó ti jẹ tẹ́lẹ̀ òun lọ́lọ́ fowó rẹ̀ san nínú ewu mi tó tún wà ńlẹ̀ yẹn yóò tún máa struggle àti tún owó kan yá kó fi báláǹsì tiẹ̀ yẹn kọ̀ wá lè fún sixty yọkàn fún forty ẹ ṣe sùúrù fún mi àwọn tó ń jẹ wá lówó níta tí wò ti wọlé ni ò ti dá lọ balance ti yé ẹ ṣe sùúrù fún mi yóò tún lọ àbá ṣe business kan wà wáyé hundred thousand yóò padà sanwó eléyìí fún so ti yé bẹ̀t bí ó ṣe máa yí mọ́ kì í dẹ̀ ṣe tó sọ fún yàn wọn ló ń ṣe ìyẹn wá pọ̀ biribiri so àwọn biribiri nù lọ́pọ̀lọpọ̀ ọgbà kí ni yẹn padà á máa sọ wọn dùn nírọ́. wọ́n padà máa pa irọ́ gbóná wọn máa pa fún ọ káàsì ni wọn sá tu ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ náà àṣírí padà máa tú náà bí àwọn alájọ àwọn alájọ padà máa sánú kẹyìn náà nígbà ìgbésẹ̀ bá dé kí mùsùlùmí máa fi owó eléyìí eléyìí máa fi eléyìí máa yí máa kò ní ṣe yí máa má èèyàn wàá di òpùrọ́ ọ wà máa wá oríṣiríṣi irọ́ láti pàfẹ́lẹ̀ kó fi sẹ́tù ilé kó tún fi gbowó ilé kó fi sẹ́tù ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó gbọ́ àwọn nǹkan báyìí ẹ̀jẹ̀ ká gbìyànjú ká sọ̀rọ̀ fún ẹ̀jẹ̀ ká sọ̀rọ̀ fún kó o sì máa mú gàárì rẹ jẹ́jẹ́ rẹ kó kàn ló balẹ̀ kọ́rọ̀ rẹ ó rẹ kó sì máa jẹ́ ó náàmù rẹ kó máa jẹ́ náàmù láàrẹ kó máa jẹ́ láà ó lóore fún ọ púpọ̀ tó bá máa bẹ̀ ẹlòmí owó pọ̀ lọ́wọ́ tẹ̀bí bọ̀nà tó fi kówó yẹn ọ̀nà tí ó dá ní ọ̀nà tí ó dá ní ọmọ ya kan bẹ ọlọ́run bá kọ́ bá tọ́ sọ́nà ọlọ́run bá kó sàánú wà náà olórí ní ìsìnkú sáwọn eh, bísínẹ́sì kan ṣẹ̀ṣẹ̀ yọrí ní bísínẹ́sì àwọn eh, Chinese products kan ní gbogbo Nàìjíríà èmi ni mo jẹ̀bi ẹni tó ń tó jẹ́ bí kíní wọn distributor wọn so n tó wá ń dá gbogbo rẹ̀ tó dá wàhálà lé náà ni pé àwọn míì ti fẹ́ gbà nígbà tí wọ́n ní tí bá ti lè rówó filẹ̀ ṣùgbọ́n ṣe àwọn àwọn èèyàn míì lówó lọ́wọ́ wọ́n fẹ́ gbà kìnìyà lọ́wọ́ bódà ṣe rí yẹn ní gbogbo Nàìjíríà òun náà sì kọ́kọ́ di ẹni tí wọ́n fẹ́ gbé kìnìyà lọ́wọ́ ẹ̀ẹ́dẹ̀mọ́ rẹ̀ pé kò lè parọ́ èrè lẹ́ẹ̀lẹ́rìí ṣe pọ̀ sí náà ní kí tẹ́ bá lè rí two million kárọ̀kọ̀ fi yẹ̀ wò ẹni tó lówó ọkọ̀ bẹ̀rẹ̀ pé two million kí ni màá máa rí monthly ẹgbàgbé two million ẹtì ló lówó tẹ́ bá lè gbé two million lẹ̀ monthly ò kéré ju ẹ̀rí lẹ́dà seven hundred thousand seven hundred thousand òkè two million tí bá mi ten million lè kọ́ bọ́lá ó sì máa ronú nù pé tí n bá lè rí seven hundred monthly tí n bá fi ten million lẹ́kọ̀ọ́ ìyẹn ni pé ní ten million lọ́wọ́ bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ kan sí twenty ẹ̀ bá sí twenty pé ẹ̀fẹ̀ kan jókòó ẹ̀ má ṣe kankan mọ́ ẹ̀ má ṣe kankan mọ́ màá dẹ̀ introduce yín sáwọn òyìnbó wa mo sorry hello ah Mr. France how are you èèbó ni ó sì máa sọ̀rọ̀ yóò sì gbé fún ọ ọgbẹ́ ìwé ẹ̀sọ́ ẹ bá lọ báńkì ẹ lọ gbogbo owó ó ní bí a ti kó oògùn ẹ̀bá rírà bá wọn wọ́n bá kó ní bànábọ̀ ló wọlé wọn tí lọ́jọ́ ẹ̀bà padà wá rí olóòlù ìsàbà tó olóòlù tọ́nà sì bí kó sì bí náà lè rí báyìí kí ló dé mo ṣe gbówó yẹn délé asán ti ń sọ mi ojú ní tí yọjú sí láti ìlú kódà mo ti rán wúlò àwọn èèyàn sí i wọn gbàtọ́ bá máa gbúrò rẹ̀ wọ́n lè lọ́sẹ̀ ra ọkọ̀ kan.